ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi ibi tí wọ́n gbé ń ṣàlàyé bó ṣe lè ṣe SSC Mathematics series from zero to goro. Ní òní wọ́n máa tẹ̀síwájú pẹ̀lú òfin indices tí a mọ̀ sí laws of indices. So nínú fídíò eléyìí tí mo ṣe kọjá mo ṣàlàyé àwọn òfin mẹ́rin fún wa. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ tí a mọ̀ sí multiplication rule òun ni pé tó bá ní a raised power n multiply by a raised power n òun ni pé tó o bá ní bẹ́ẹ̀sì kankan náà kò nídìí láti dára rẹ láàmú tó dẹ̀ sì jẹ́ pé o fẹ́ multiply wọn ni òun ni pé kí ni o ó mọ ro àwọn tó wà lókè òun papọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó o bá ní báyìí náà ṣùgbọ́n instead kó o multiply wọn fẹ́ mọ divide wọn ìtumọ̀ ẹ̀ ni pé kí ni ó mú kan nínú àwọn index yẹn náà ó dẹ̀ yọ àwọn tó wà lókè òun kúrò nínú ara wọn ẹlẹ́ẹ̀kẹta òun ni zero index ipe tó o bá wókè bẹ́ẹ̀sì kan tó dẹ̀ jẹ́ pé zero ló wà ńbẹ̀ tí base yẹn sì ṣòdo ó mean pé kí ni yóò máa fún ọ, yóò máa fún ọ ní one pé gbogbo nọ́ḿbà ilé ayé yìí pátá tí èé bá ti ṣe zero tó bá raise to power what tó bá raise to power zero kí ni yóò máa fún ọ, yóò máa fún ọ ní one even tí ìwọ gangan lára bá jẹ́ raise to power zero one ló máa dì. So ẹlẹ́ẹ̀kẹta òhun ni a mọ̀ sí negative index so òhun ni a mọ̀ sí negative index wí pé ta bá ní a raise to power minus m padà rẹ láàmú kí ni wọ́n mọ fún wa one divided by a raised power n ṣùgbọ́n nínú fídíò eléyìí tí máa ṣe lónìí màá máa tẹ̀síwájú lórí àwọn òfin so òfin eléyìí tí màá ṣe lónìí alákọ̀ọ́kọ́ ńbẹ̀ ni ohun tí a mọ̀ sí power rule tí a mọ̀ sí power rule power rule kò le rárá gẹ́gẹ́ bí àpẹẹrẹ ká pé mo ní a raised power two everything raised power two ṣẹ mọ̀ pé pẹ̀lú òfin index form tá a bá ní something is in index form nǹkan ń bẹ ní index form túmọ̀ ní pé kó multiply ẹ̀ pẹ̀lú ara rẹ̀ níye ìgbà power yẹn so gẹ́gẹ́ bí àpẹẹrẹ a raised power twelve is raised power two is same thing as a raised power two times a raised power two that is multiply a raised power two pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì ṣẹ mọ̀ pé tó bá ń lo òfin alákọ̀ọ́kọ́ àti ní base kan náà multiplication sì ń bẹ láàrin wọn kí la á ṣe o a ro àwọn tán wà lókè papọ̀ yó fún wọn ní two plus two which is equal to a raised power four óyá ǹjẹ́ teléyìí bá yé wa ká pé mo wá ní a raised power three everything raised power four ńkọ́ ìtumọ̀ ẹ̀ ni pé kó o multiply a raised power three pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹrin ǹjẹ́ tó o bá ṣe bẹ́ẹ̀ tó o sì lòfin multiplication fún un sọ hàn pé a ti ní base kan náà multiplication sì ń bẹ láàrin wọn kí la ṣe o a ro àwọn tó ń bẹ lókè papọ̀ three plus three plus three so yó máa fún mi ní kíni a-raised power twelve. Ó ó ri pé to bá wò ó papọ̀ alákọ̀ọ́kọ́ ta gẹ́tì a-raised power four yìí ó dàbí kí n máa sọ pé mò ń ṣe kíni o mò ń multiply àwọn méjèèjì yìí papọ̀ so bíi kí n sọ pé two times two which is a-raised power four leléyìí ta gẹ́tì níbí bàyìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni to bá wo eléyìí náà ó ó ri pé ó dà gẹ́gẹ́ bí kéèyàn sọ pé kíni o a-raised power three times four which is what a-raised power twelve eléyìí tó ń fún mi ní ta so ohun tí òfin yìí ń sọ tí a mọ̀ sí power rule ni pé tó o bá nírú nǹkan báyìí bóyá kí ni o a raised power m in general everything raised power n má dà rẹ láàmú ìtumọ̀ ẹ̀ ni pé kó mọ ṣe kí ni o kó mọ multiply àwọn méjèèjì pẹ̀lú ara wọn yóò fún ẹ ní a raised power mn yóò fún ẹ ní a raised power mn gẹ́gẹ́ bí àpẹẹrẹ so ká pé n bá ní two raised power three everything raised power nine in bùkátà láti dára mi láàmú kí ni yóò jẹ́ o two raised by three times nine yóò máa fún mi ní kí ni o two raised by twenty-seven two raised by twenty-seven gẹ́gẹ́ bí àpẹẹrẹ mìíràn tó bá fẹ́ simplify eléyìí ńkọ́ tó bá ní three g everything raised by two everything raised by minus two so pẹ̀lú òfin un kí leléyìí ó dì yóò jẹ́ three g everything raised by two times minus two àbí torí wípé bírákẹ̀tì lọ́down là o lè multiply àwọn tó wà lókè papọ̀ yóò máa fún ọ ní three g raised power minus four o gbúdọ̀ fi bracket sí tó o bá ti fi bírákẹ̀tì sí o ti ṣàbòsí fún three n tó ń sọ ni pé g nìkan ló ní tí kì í sì ṣe bẹ́ẹ̀ so lẹ́yìn tó ti mọ eléyìí tó bá lo negative index rẹ sọ pé eléyìí ọmọ dà gẹ́gẹ́ bí kíni o reciprocal bí one over three g everything raised power four tó bá tún fún ọ lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí á máa jẹ́ one over three raised by four times g raised by four àbí that's one over eighty-one g raised by four kò jù báwọn lọ eléyìí ni a mọ̀ sí kíni o power so n tó kù nísìnyí òhun ni kíni òfin míì òhun là ń pè ní fractional indices fractional indices náà ò le rárá jẹ́ n fún ẹ lápẹẹrẹ o ó rí i pé gbogbo àwọn tá a ti ń ṣe bọ̀ látẹ̀yìnwá index wọn tá a bá ní positive á ṣe kí ni o á ní negative a mà ní power bó o wá ní tó bá ní fraction ńkọ́ bóyá power refraction. fraction ló jẹ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní thirty six raised power half times thirty six raised power half sọ pé lẹ́yìn nísìnyí tó bá tún fẹ́ lòfin àti ní bèsì kan náà Olúwaṣeun kí lá ṣe o á àwọn tòkè papọ̀ yóò máa fún mi ní half plus half so 36 six raised power half plus half half plus one one ni ọmọ jẹ́ yóò jẹ́ thirty six ọ̀dà jẹ́ tẹ́lẹ̀ bá tún yé wa ok ká pé mo tún kọ́ báyìí ńkọ́ square root of 36 times square root of 36. six kí ni square root of 36 six sọ pé six ni pé kí ló máa mọ tẹ́ pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ fún mi ní six ẹ̀ tí ó mọ fún mi thirty six pé six ni ẹ multiply by 6. kí lóun náà fún wa thirty six ó rí i pé tó bá wo àwọn méjèèjì ó rí i pé kankan náà níwọ̀n ìgbà tó fi lè fún wa ní ánsà kọ̀ọ̀kan náà ó mean pa lè sọ pé àwọn méjèèjì ṣe kíni wọ́n equal síra wọn wọ́n jẹ́ kọ̀ọ̀kan náà wọ́n jẹ́ kọ̀ọ̀kan náà so pẹ̀lú òfin òhun ti wá wípé kíni o square root of thirty six rẹ same thing as thirty six raised power half má da rẹ̀ láàmú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá ní square root of forty nine kí lòun náà máa jẹ́ o um forty nine raised power half so tó bá ní square root of s ńkọ́ láì da rẹ̀ láàmú kí ni ó máa jẹ́ o x raised power half eléyìí nìyẹn ìjẹ́ tẹ́lẹ̀ bá tún yé wa ẹ jẹ́ tún fún yín lápẹẹrẹ mìíràn eléyìí tó ń sọ ìgbà tá a bá ní kíni tá a bá ní power tó jẹ́ fraction gẹ́gẹ́ bí àpẹẹrẹ àpè ń bá tún ní eight raised by one over three times eight raised by one over three times eight raised by one over three sọ pé tó bá lòfin multiplication rẹ àti ní bèsì kan náà olúwa ṣeun kí ló ṣe fáwọn power òórùn wọn papọ̀ kó ń kálukú sinmi so eléyìí ọmọ wa fún mi ní kíni o eight raised power one sọ pé one over three plus one over three tó bá find LCM rẹ two point three over three which is one. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí n bá sọ pé cube root of eight times cube root of eight times cube root of eight wọ́n bínú three yóò wà bí yìí ni o tó ti yé ìtumọ̀ cube root of eight ni pé kí ni nọ́mbà kan tó yẹ pé tí n bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹta tí ó mọ fún mi ní eight kí ni nọ́mbà ọ̀hún ó rí i pé two ni àmọ́ tí bá two times two times two eight ni yóò jẹ́ ó ní pé yóò jẹ́ two times two times two which is eight tó bá tún wá àwọn méjèèjì yóò rí i pé wọ́n papọ̀ mọ́ra wọn so ó ní ipa tún lè sọ pé kí ni o eléyìí tá a kọ níbí àti eléyìí ó rí i pé a lè sọ pé wọ́n ṣe kí ni àwọn méjèèjì ṣe kí ni wọ́n jọra wọn ìkan kan náà ni wọ́n fún ìpẹ́ mo lè sọ pé kí ni o cube root of eight the same thing as eight raised by one three má dàrẹ láàmú tó bá ní cube root of twenty seven kọ́ òun náà máa jẹ́ kí ni twenty seven raised by one over three tó bá ní cube root of n ńkọ́ kí lòun náà máa jẹ́ o òun náà máa jẹ́ twenty seven raised by one over eh, n raised by one over three ó rí i pé eléyìí ó rí bẹ́ẹ̀ nígbà tá a ṣe tó two sọ̀rọ̀ ní n raised power half a ní yóò mọ fún wa ní square root of what n a dẹ̀ ní n raised power one over three yóò mọ fún mi ní cube root of n ó ti yé ó pé n raised power four nǹkan òun náà mọ fún mi ní kí ni o fourth root of h fourth root of n in general tó fi hàn sọ fún mi ni pé tí n bá ní a raised power one over n òun ni pé kí n mọ́ dára mi láàmú kí ni mo ní o nth root of a nth root of a ilé yẹn kò jù báwọn lọ ok n bá ní mìíràn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bó ní tún ṣe irú eléyìí, ó ri pé gbogbo àwọn tí mo ti ní lókè numerator mi kí ní jẹ́ Ó ri pé numerator mi one ni. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ sọ̀ǹgù mo ti ṣe irú eléyìí torí báyìí tí mo ní one over a raised by n mo ní ó dà gẹ́gẹ́ bí kí n sọ pé nth root of a àbí? Ṣẹ mọ̀ pé numerator mi one ni. Bó o ni tó bá jẹ́ pé numerator mi ṣe one? Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní a raised by m over n òhun náà mà le rárá in tó ṣe ni pé o lè tún eléyìí kọ́ tí ó máa jẹ́ one over n times m àbí bẹ́ẹ̀ kọ́ ni mo sì lè pa á pọ̀ tí ó máa jẹ́ kí ni o a raised by one over n m gẹ́gẹ́ bí power rule àbí so òfin eléyìí fún fractional indices pẹ̀lú èyí tá a ṣe tán kí leléyìí ọmọ di o nth root of a everything raised by n so n tó fi ń sọ nìyẹn pé mọ́ dára láàmú tó bá ní x raised by a over b kí ni ó máa jẹ́ kí ni o yóò jẹ́ b root of x everything is power a ìtumọ̀ ẹni pé kí ló mọ multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ b tó ti yé tí ó fún ọ ní s then ó raised power a gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní twenty seven raised power two over three kí ló kọ o ìtìsàlẹ̀ yìí ọkọ jẹ́ cube root of twenty seven everything raised power ish. everything raised power two Keep root of twenty seven ni pé kí ni máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tí ó mọ fún mi twenty seven sọ pé three ni three times three times three which is twenty seven three square yóò fún mi ní nine yóò fún mi ní nine eléyẹn kò jù bẹ́ẹ̀ lọ òfin eléyìí tí máa fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun ni pé tó bá jẹ́ pé tó wà ń power òun tó tún jẹ́ fraction tó tún wá jẹ́ negative ńkọ́ bó ló ti mọ ṣe gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí bá ní divided by b everything raised by minus n divided by n tó ti yé kò nídìí kó dá ara rẹ láàmú so ó rí pé eléyìí tó bá lo negative index fún yóò mọ fún ọ ní kíni one over a divided by b then everything raised by m over n àbí sọ̀pọ̀ tún lè tún kọ tó mọ fáwọn arákùnrin lọ́kọ̀ọ̀kan gbọ́ jẹ́ pé wọ́n jọ ní ni àbí ilé ọmọ á fún mi ní kíni a raised by m over n divided by b over m over n ó rí pé a sì tún lè tẹ́lẹ̀ ikọ̀ as one divided by a over m over n divided by b over m over n ṣé rọ́ ni. Ǹjẹ́ téléyìí bá yé wa mo lè tún eléyìí kọ tí màá wá change division yìí sí multiplication tó bá ti ṣe bẹ́ẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ ó tàkìtì àwọn eléyìí so ó tàkìtì wọn so then kí ná máa fún ọ lẹ́yìn rẹ̀ o so ó máa ní ẹ má bínú ìwé mi tún ti bẹ̀rẹ̀ rẹ̀. So, okay so tó bá multiply rẹ̀ papọ̀ kí ló mọ fún ọ ó mí pé yóò mọ fún ẹ ní kíni o b raised power m over n divided by a raised power m over n so ó rí i pé wọ́n kọ́ mọ́ àbí b raised power m over n m over n o lè tún kọ as b raised power a divided by m over n so ti yọ báwọn ó rí i pé kí lo rí n ta ní bí divide over di b over am over n ó rí i pé ohun tó yàtọ̀ ńbẹ̀ ni pé tí negative yìí bá lọ kúrò ńbẹ̀ ó dàbí kó ṣe kí ni o kó tàkìtì eléyìí ohun wà lókè rẹ̀ so kó jẹ́ kí ni o kó wà nísàlẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ má dàá rẹ láàmú tó bá ní two over three everything raised by minus two kò nídìí kó dàá rẹ láàmú kan tàkìtì eléyìí yóò fún ọ ní three over two òkìtì ọlọ́bọ everything raised by two which is equal to nine over four jẹ́ tí eléyìí bá yé wa ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ eléyìí tá fi ṣe example ta bá ní thirty two over fifty everything raised by minus one point five pẹ̀lú òfin eléyìí tí mo ṣe ṣàlàyé tán òkìtì ọlọ́bọ òun ni pé tó bá ní negative ń bí báyìí kí ló ṣe ó ní pé eléyìí ó lè di fifty over thirty two everything raised by what so everything raised by one point five àbí lẹ́yìn náà o tún lè tẹ̀síwájú lórí rẹ̀ kí leléyìí ó máa fún mi fifty over thirty two divided by fifteen over ten àbí ó rí i pé kí ló lè lọ ńbẹ̀ two lè lọ two níbí báyìí yóò jẹ́ sixteen two níbí báyìí náà jẹ́ kí ni o twenty five I have twenty five over sixteen so fifteen divided by ten so ó rí i pé tó bá lo fifteen divided by ten náà ó rí i pé two lè lọ ńbí báyìí eh, five lè lọ ńbí báyìí lẹ́ẹ̀mejì ó lè lọ níbí yìí lẹ́ẹ̀mẹta nípa á mọ ní kíni o twenty five divided by sixteen everything raised by three over two tó bá lo fractional law rẹ kíni ó jẹ́ ó fi pé jẹ́ square root of twenty five over sixteen everything raised by what everything raised by three ṣe ilé ọmọ kíni five raised by uh, square root of 25, that's 5 over 4. Everything raised by 3. 5 raised by 3 ọmọ fún mi ní 125 over 64. Eléyà ni bó ṣe mọ̀ ṣe léyìí. Kí n tó parí, kí n rán létí gbogbo àwọn òfin eléyìí tí mo ti kọ síwájú kó lè dì wọ́n mọ́wọ́. Alákọ̀ọ́kọ́ òfin ni pé tó bá a raised by n multiply by a raised by n. Òun pe pé tó bá ní bẹ́ẹ̀sì kankan náà tó sì fẹ́ multiply wọn mọ́ dára rẹ láàmú kí eight per m plus n ni pé kó ró àwọn nọ́mbà tó wà lókè un papọ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ divide tí base wọn sì papọ̀ kò nídìí kó dára rẹ láàmú yóò máa fún ẹ ní kíni o n minus n ni pé kó yọ àwọn base tó àwọn index yẹn kó yọ kúrò nínú ara wọn. Ẹlẹ́ẹ̀kẹta ni zero index pé nọ́mbà kí nọ́mbà tí è bá tí ì ṣe zero tó bá ṣe kíni tó bá raised to power zero kíni yóò máa jẹ́? Yóò máa fún ọ ní one. Even tí wàá lára bá jẹ́ zero tó bá raise zero one ló jẹ́ ẹlẹ́ẹ̀kẹta òní negative index a raise power one over minus n yóò mọ fún mi ní one over a raise power n àbí àtúnṣe power rule náà pé a raise power m everything raise n òun náà mọ jẹ́ kí ni a raise mn so má gbàgbé fractional rule náà pé tó bá ní a raise power one over n kí ni ó mọ jẹ́ nth root of a àbí so then òfin ìmíì ni pé tó bá ní kíni tí wáà tó jẹ́ numerator òun tí ò bá jẹ́ wáà tó bá jẹ́ nǹkan mìíràn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní a raised by s over y mo dà rẹ láàmú yóò máa jẹ́ white root of a everything raised by s then eléyìí tó kágbá ń bẹ̀ òun ni pé tó bá ní a over b everything raised by minus s over y mo dà rẹ láàmú tàkìtì eléyìí so kò dẹ̀ gbé negative kúrò ńbẹ̀ ó máa ní y over s eléyìí ni àwọn law of indices mò ń gbọ́yànjú láti lọ sínú àwọn past question rẹ kó lọ sọ solve àwọn question tó dàbí rẹ̀ tó bá ní ìbéèrè má ṣe gbàgbé láti gbé wọn sí comment section wọ́n sì dá lóhùn má gbàgbé tó o bá gbádùn fídíò mi yìí láti láìkí rẹ̀ tó bá ti subscribe tẹ́lẹ̀ gbìyànjú kó o bá mi subscribe pẹ̀lú kó dẹ̀ máa sọ fún àwọn akẹgbẹ́ rẹ wọ́n máa pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun.